ẹ ṣé ẹ̀yin mo dúpẹ́ wọ́n lẹ́ rìpọ́ọ̀tì mi rìpọ́ọ̀tì mi rìpọ́ọ̀tì mi <laughs> ta lọ́lọ́ náà ni o ẹ rìpọ́ọ̀tì wa rìpọ́ọ̀tì wa rìpọ́ọ̀tì wa wọ́n di Facebook pa ẹ ṣé ẹ̀yin mo dúpẹ́ o torí bọ́n sọ pé wọ́n ti rìpọ́ọ̀tì mi wọ́n ti di Facebook pa báyìí bẹ́ẹ̀ làwọn èèyàn kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ làwọn èèyàn kọ́mẹ́ǹtì ẹ ṣé ẹ̀yin mo dúpẹ́ o tí yóò ní bàjẹ́ ẹ̀yin ọ̀gá mi ọ̀nà ìbọ̀láyẹmí ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin lẹ́ ń gbé mi ọlọ́run jẹ́ inú wa lẹ̀ máa kan tiẹ̀ máa kan tiẹ̀ pè mí níṣẹ́ náà ṣe sọ́ọ̀bù fún mi sọ́ọ̀bù bíi oṣù kan tí ilẹ̀ lò tán ababadúnúdé láti Georgia topman ọ̀gá mi ẹ̀ dààmú o mò ń rọ́wọ́ yín o wọlé king láti US ẹ̀ ní dààmú o èmi ta lọ́lọ́ náà ni o ẹ ṣé mo dúpẹ́ o lórí ipá à ń sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ lórí ipá à ń sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ wọ́n ti fẹ́ lé wa kó Facebook wọ́n ti lọ rìpọ́ọ̀tì wa ẹ ṣe mo dúpẹ́ o òótọ́rọ̀ kí náà sì là ń sọ látijọ́ yìí náà ni pé ká ló fẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ wọ́n ti sí padà o wọ́n ti fi lójú mi padà lọ́wọ́ pé mò ń sọ òótọ́rọ̀ ká ló fẹ́ ká ló fẹ́ káyé kọrí mọ́nà ṣọ́ọ̀ṣì káyé kọrí mọ́nà mọ́ṣáláṣí lórí ta lè ṣe fúnra wa lórí ta lè ṣe fúnra wa ta lè yanjú fúnra wa a lọ gbẹrun lókè ṣọ́ọ̀ṣì kọ́gbìn tó fi dá sí ọlọ́run o èmi bá a tún nàìjíríà ṣe o ẹ eh? ẹlòmíì ò ní káàdì ìdìbò gbogbo ìrònú tiwa ni pé ọlọ́run o sky baba tún nàìjíríà ṣe àti àti fẹ́ kú ṣọ́ọ̀ṣì àti fẹ́ kú mọ́ṣáláṣí máa Saudi Arabia kan ló sọ ọmọ Arab ló sọ ó ní màá tí màá ti ṣe tẹ́ màá play video yẹn fún yín ó ní gbogbo òlùkìlù tẹ́ màá ti gbé ẹ̀sìn ẹlẹ́sìn àṣà aláṣà lórí àṣà tiwọn ìlú bẹ́ẹ̀ lè tẹ̀síwájú kì í sọ̀rọ̀ pé ṣé ẹ màá ti jọ́ tẹ́ ẹ ti yá sá mọ́ gbàdúrà kà mọ́ gbàdúrà pàmò gbàdúrà pé Nàìjíríà ò dáa kò wá ti dáa bí kí wọ́n tó bí mi wọ́n ní yóò da ọ̀la yóò tún da ó kọ̀rí ó kọ̀rí mọ́ṣáláṣí ọlọ́run o kò sí bí mọ́ṣáláṣí wẹ̀ tí gbàdá pé ọlọ́run ní nàìjíríà jẹ́ nàìjíríà jẹ́ nàìjíríà da bẹ́ẹ̀ sọ́ọ̀sì kọ̀ wá ti da ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ̀jì ò da tani ace ó yá ẹ lọ dìbò lórí tó lẹ́yìn yóò jókòó lé yóò ní ọlọ́run yàn fún wa jàre kánú sáà sì yẹn tó da ní ọlọ́run bọ̀ ọlọ́run yóò yẹn tó da fún wọn ọlọ́run yóò yẹn tó da sílùú tiyín bóyá pé ẹ ti gbẹ́sì lẹ́dí gbogbo gbàgbọ́ yín inú yín ẹ ṣáà máa ronú bíi pé kọ́lọ́ kọ̀ sí mírẹ́kù bóyá kọ́lọ́ pa gbogbo àwọn olórí tó wà nàìjíríà kọ́lọ́ pa gbogbo wọn kó wá káwọn mìíràn abẹ ìgbàgbọ́ mírẹ́kù lẹ́yìn máa ń fẹ́ ti yín ẹ lára ẹ lè take action ẹ lè take step ìgbàgbọ́ mírẹ́kù nìkan lè máa fẹ́. Hmm? Hmm. ọlọ́run o nàìjíríà o mọ̀jì ọ̀dàrú o kìdíkan kìdíkan o ìgbésẹ̀ wàá dà ìgbésẹ̀ wo lẹ gbé lórí gbé ọmọ dàrú ọlọ́run bọ̀ àwọn kọ́ńtì tó àwọn kọ́ńtì tó ń dáa fún un ọlọ́run láìkí wọn ọlọ́run ayé ti àwa àbí àní ẹ mọ́ ronú àwọn kọ́ńtì tó ti dáa tó ń dáa fún títí táyé wọn ń dùn tí ń dán ọlọ́run láìkí wọn àbí ó wáyé ti àwa ìgbàgbọ́ yín kọ́nu ibi kọ́lọ́ wa ṣàánú àwa náà táwọn kọ́lọ́ ò ṣàánú yín bóyá kọ́ńtì tó lówó tó lu ìlú áfíríkà wa táwọn kọ́lọ́ ò ṣàánú yín ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ẹ̀yin fúnra yín ẹ̀yin aráàlú fúnra yín ìgbàgbọ́ yín ni pé ọlọ́run yóò bá yín tún lù yín ṣe kèé ṣèèyàn Eh, ti gbàsà lásà ẹ̀sìn esin yàsà bí ṣe fún wa ló ṣe ń rí i wọn fẹlẹ ní àmọ lọ nàìjíríà gan máa rí Arabia kan sọ̀rọ̀ máa play video ẹ fún yín sìn ẹ máa wo yẹn sọ̀rọ̀ máa play video ẹ fún yín sìn. The problem with the Islamic institution, the main governing bodies of Islamic schools of thought, is that they have made a big mistake when understanding the religion of Islam and I say this with full audacity, Islam as a religion, like Christianity, like Judaism, all religions come with one mission and that is to guide the human being, not to rule over the human being. Political Islam comes from the problem that some scholars in Islam, and they're the majority, believe that Islam can be used as a tool to govern human beings. And this is the problem. Islam is not a constitution that one can use in a government. And this is why all Islamic governments are failing governments with the worst economy, the highest uh, statistics in divorce, the, the people are upset, uh, prisons are full, people are fleeing the country, flooding the West. Why? Because all Islamic governments are a fail. I don't want to speak about other religions, other theocracies, but I speak about my religion all governments that used Islam as a formula for their constitution, in other words, violent Sharia law, all of them failed. No one can now give me one good, successful Muslim government. All of them have problems that can be avoided. Uh, basic problems, uh, for example, bread and so on, 100 times uh, the value goes up in a matter of one year. People are uprising, they're protesting. Why? Because Islam is not a constitution to govern. It's a constitution to guide. And even that can be uh, questioned because you cannot impose your faith on anyone, whether you have a government or not.